الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين نعم tí obìnrin bá fẹ́ kírun ní àwọn ìrun wákàtí márùn-ún tí wáyé pé ní inú ilé ìlú wà tí ó ń ṣe mọ́ṣáláṣí kò sí ní tó burú kò sí tó burú àríká ní kò sí yàtọ̀ láàrin wọn àti tọkùnrin ó ná òkè àwọn àrùn ìṣáyè rẹ̀ jáde méjì tàkọ́kọ́ bẹ́ẹ̀ bákan náà ní mọ́tòrì àti ìṣá méjì àkọ́kọ́ bẹ́ẹ̀ àbírùn súnmọ́ ẹlẹ́kẹ́wó jáde tó bá ti sí ní mọ́ṣáláṣí ṣùgbọ́n ìkéwú jákè tóbìnrin náà kọ́ra kó wà ń lé kì í ṣe ń ta afẹ́ kó jákè lọ rinrinrin bíi ti ọkùnrin àǹfààní mọ́ndé kí tó bá lè ṣe ìsìmá máa ń bìjà níbi ha lákòjú ẹ̀sẹ̀ èdè tí ó bá ń kà tó yẹ kan tó bá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan lè máa gbọ́ alhamdulilayi rabbil alamin mo lè kókó máa kígbe kí bóyá onílé kejì kẹta náà ń fọ́ ṣùgbọ́n obìnrin náà tó bá ń dárùn kí tí è ṣe mọ́ṣáláṣí tẹ́lómi ó ti gbọ́ ó lè kíjà lọ́yẹ́ ẹ̀gẹ̀dẹ̀ tí ó ń kà tóbìnrin bóyá tó súnmọ́ lè máa gbọ́ kò sí tó burú ń bẹ̀ ẹ̀rẹ́ pé lè rẹ̀ náà ti fẹ́ kọ́kọ́ rẹ̀ náà ló ń gbọ́ kò sí tó burú bí ìyẹn wallahu a'lam náà ẹni tí ó ń búra ní gbogbo ìgbà tó ń ṣe mistake tó ń pè wàlá wàlá ìyẹn là ń pè ní lábò ọlọ́ni inna Allah la yu'akhidukum bil-lagwi fi aymanikum àwọn yẹmínú lábò wí Ah, ọlọ́run ní ìyẹn ní kàkú wàyínà máa ẹran méjì rájọ ẹ̀hẹ́ wàyínà máa yọ akéṣukú mi máa àkọ́tù mẹ́lẹ̀ àyèmáàn ṣùgbọ́n èyí tó yẹ pé ẹ gbèrò tẹta kókó ìpè mo fẹ́ búra ni ìyẹn ọlọ́run fi ọlọ́run kà yẹn kún. Ah, ìyàwó Aisha rọ̀dí aláṣọ àlà àni àṣàrù kan wà tí wọ́n sọ wá níbi kéèyàn máa pé wà láìsí gbogbo ọ̀rọ̀ pé náà ń pè yẹ̀mí náà lágò kéèyàn máa gbèrò òbúra ẹlòmíkan lè máa sọ pé wà láìsí ní ẹ̀hún kò tí òru kàn ẹni yẹn àní kàkún ṣùgbọ́n búra téèyàn gbèrò mo fẹ́ búra lórí ẹlòmọ́ búra ni àbẹ́nìkan náà nípa ẹ̀búra sọ́nà yẹn irú yẹn àákàkún ṣùgbọ́n yẹ̀mí náà lágò wèé wọ́n ní kò dáa kó pọ̀ lọ́rọ̀ èèyàn kò dáa sọ́jà gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ wàláì wàláì kan ọmọ jáde lẹ́nu ẹni kò bá mu wíwá pé èèyàn kọ́ lọ́n ní òde gbèrò búra bábá tẹnu ẹ̀ ní kakún náà kò dáa kí èèyàn máa ṣe kí ni ọmọ ẹ̀wí. náà ẹni tó bá wá sọ tó ní intention láti sọ nítorí bẹ́ẹ̀ ṣe bóyá ló ń fẹ́ ṣe nǹkan ni kò wá lè ṣe mọ́ wọ́n ṣe yóò gbàrẹ̀ àrí bẹ́ẹ̀ni ó lè yẹ pé àwọ̀ ẹ̀kọ́ ló kọ́kọ́ kàn àwọn nǹkan tó sì ní ó ṣe wà ẹ̀rí ó tó okùn ẹrú ó dáṣọ fún yàn wákẹ́ tí ó bá tí ó bá tó ní agbára yẹn àbí kó fún yẹn lóúnjẹ èèyàn mẹ́wàá tí ó bá lágbára tó wá kan àwọn ẹjọ́ mélòó àwọn ẹjọ́ mẹ́ta wallahu alam. nàwọn ẹlẹ́kẹta ọlọ́mọ ọmọ tó kéré tí irun ẹ̀wò wa kọ̀ lẹ́yìn tí ó lè fi òwú sí àbí kó fi rọ́bà sí. anábà Muhammad sọ́lá ó ní ọlọ́run ṣẹ́bilé ẹni tó ń fi irun kún àtẹni tó bá ń fi kún àtàwọn mìta nábi ká nínú hadithi yẹn. ó ní hadithi yóò ní sábàbù tó jẹ́ kó wá. pápẹ́ ní arábìnrin kan ọmọ ẹ̀fẹ́ lọlé ọkọ kò nírun lórí wọ́n lọ wá irun wọ́n á fi kàn. ìyẹn ni òfin dákẹ́ ìmọ̀ lo àwọn attachment tí wọ́n ń lò káàkiri. náà ìbéèrè tó wà wọn mẹ́rin pé òwú wọn kọ́ àti rọ́bà. àwa rí ìyapa ẹnu àwọn àfa lórí àwọn nǹkan báyìí. àwọn míì ọrùn fún bẹ́ẹ̀ ni àwọn míì ní òun ṣerun ní rọ́bà a ń torí pé tí àdìsí torí ẹ̀ wá ni pé gbogbo tí ó bá jọ irun tí ó àmọ́ dì sí pé ẹlòmíì pé ẹni tẹ̀ nírun ní orí ìyẹn ló bá tí wọ́n pé nǹkan mi wà ilé yàtọ̀ sí mi eré òlejò sí fún yẹn wọ́n ní yẹn kò sí tó burú bẹ́ẹ̀ àrùn àfa àtọ́sọ̀rọ̀ lórí yẹn tó sì pọ̀ dáadáa òbótẹ́ ẹ̀ jẹ́ pé ní tí rọ́bà tó lè fúyẹ́ ṣùgbọ́n àwọn òwú kan wà pẹ́pẹ́ oríṣiríṣi kọ́lọ́ọ̀dì gan náà mìta wọn náà ẹ̀ ní mọ́ yàtọ̀ wọn àti kíni àti irun káìkóró lè kí ẹ jìnà sí àti láwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ àfáàfẹ́ gba bí rọ́bà wọlé nítorí pé rọ́bà yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí ẹ wọ́lá ọ̀la náà. Thank you.

Now, ẹni tí ò kírun dédé àmì. ṣùgbọ́n ó ń tọ́ àwọn ọmọ ẹ̀ náà irun nínú ìjọ ti tó pàtàkì tó yẹ pé ní téèyàn bá ń kírun gan ọ̀rọ̀ ẹ léwu ah, ẹ̀kan nínú àwọn sàhábà Umar ó ní Islam kò sí oríire kò sí èrè fún yàn nínú ìdá tára ka sọlá nígbà tó bá ti kéde tó bá ń fi irun lẹ̀ díẹ̀ kí. ẹnu àwọn àfáìsìn kò pé ẹni tí èyí kírun ara tó gbà pé kò sírun kẹfìrí ni. ṣùgbọ́n báyìí pé ó ń kírun ṣùgbọ́n pẹ̀lú mẹ́lẹ́ni ó gbà pé irun wà bùmọ́ kéèké ibi nìyẹn wà. àánú àfa àtọ́jú pé kẹfìrí nìyẹn náà wọ́n tó ránà wípé ní tó jẹ́ fẹ́ǹsì láàrin àwa àtàwọn kèfèrí náà nìrún fẹ́ǹsì wàá ti fi kírun ti kèfèrí a sì ráwọn tán ní ọ̀rọ̀ ẹ̀ alimọ́tí pé kèfèrí òṣùgbọ́n ó léwu gan ọ̀rọ̀ ẹ̀ léwu torí pé àwọn tán ti ń kírun tán kí lásìkò ẹ̀ ọlọ́ọ̀ni wọ́n jìyà ká sábà pé tí ò kí dáadáa àbẹ́ni tí ò kí ọlọ́ni fàwáìlú lílímùsọ̀lìn àwọn tìrùtìrù kan bẹ wọn ó jìyà lọ́dọ̀ lọ wáìlú mẹ́rin wánà àbá ìyá ń bẹ fún ọlọ́dọ̀ lọ àwọn àwo àlẹ́bí iná ń sọ láti ń sàwọ àwọn tí wọ́n máa ń fi irun ráre akíkandá kan sí ajarun nígbà pé tí wàá di àákí rárá ńkọ́ kódà kódà kó wà tó tiẹ̀ ó léwu gan-an àwọn tó ní kẹ̀yìn ṣe kẹ̀yìn bẹ̀rẹ̀ tábẹ́ pé kò tẹ̀lé ìdí kẹ̀yìn bẹ̀rẹ̀ tó di àwọn àjọ ọlọ́run. náà àwa rẹ̀ ń tó kírun dédé tó ń jẹ gbogbo ẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí àṣà Yorùbá wọn ní àkíkọ̀ ní ìjọ ọlọ́run lójú kò sí tẹ́sì kẹ̀kẹ́ lórí eléyìí o àṣà Yorùbá ni gbọ́n mójútọ́rọ̀ àwọn ọmọ ẹ̀ ó ń ṣẹ̀tọ́ wọn àwọn oníkàlọ́ tó àrí tó gbà fà fún wọn. kó máa na ojúṣe tọmọ ló ń ṣe yẹn ṣe ojúṣe tó dáhùn náà kó máa ti rán àwọn ọmọ mi ni ó jẹ́ nǹkan ẹ̀kẹ́ fún mi. ti pé ká tó béèrè ọmọ téèyàn tó wọn kọ́ béèrè wọn o. ànábì ní ma yuhasabu bihi al lọ́rùn irun ni. Ànábì ní tó bá kírun pé fàkọ̀dẹ̀ afúláhà ọ̀ àjàhà ó ti yege. Ẹgbẹ́ àti ìbéèrè ọ̀rọ̀ mẹ́. Káyipẹ́ tọmọ ló kọ́ síwájú kà ládàá tó ti rí ibi tọmọ yóò ti kọ́ fà ti irun. Ànábì àwọn akẹ́kọ̀ọ́ yẹ pé tí irun yẹn ò dúró déédéé àwọn nǹkan tó kù náà ni máa máa léwu fún un. Kókó mọ́tẹ́bà ti yẹn. Tọ́ndínwó dé tọmọ ẹ tí ò bá dúró ní tẹ́ kó dúró tì kò méjì àlọ́dọ̀ lọ. Ṣébọ́ ọmọ lòun ń tọ́ àbí? Ní ebi ń kírun, bí ń dákan sí. Ẹni tó wá fáná bí ọlọ́ngọ́, Abu Talib, ṣùgbọ́n òun ṣẹ̀sìn. Sátọ́dẹ̀ pa Abu Talib ní Mùsùlùmí. Ìyẹn gẹ́gẹ́ ló ń kárẹ̀ lómi lára pé Abu Talib fi wọn ní wọn náà, òun mọ̀ ló tọ́ àrẹ́ bí. Ìyẹn tó yàn kẹ́kọ̀ọ́ mọ́ ojú tó tiẹ̀ kò tí kò yé kíni ọ̀nà kankan kò tó bá ń mójútó ohun tó yẹ kó ṣe ní tó tó ṣe ní dáadáa yẹn yóò tó máa jẹ́ àlékún ẹ̀sán fún un ó bá wà náà. Ìdáhùn ìbéèrè Naam àmọ́ tí àlàyé ó ó lágbára lọ́dọ̀ àwọn afá kódà rẹ̀ ń tọ́ ni pé ẹni tí ò bá ti rí eré pé mọ́mù ni àwọn wá ń sọ ẹni tí ò bá ti rí àwọn jẹ̀mọ́ ẹ̀ ti ń tẹ̀lé torí pé àwọn àtàwà lọ́dọ̀ mọ́mù náà àárẹ̀ lè mọ́rí mọ́mù tá à ń ríra wa lọ àbí àtàwà lẹ́yìn náà táwọn yẹn ayọ̀ àti sábà dìbò èdè náà kéèyàn rí mọ́mù ṣùgbọ́n ẹni tó àwọn wájú wa ń tẹ̀lé mọ́ mu àbí ó ń tẹ̀lé ẹni tó àwọn wájú tiẹ̀ ẹni tó àwọn wájú tẹ̀lé tẹ̀lé títí ó parí sọ́dọ̀ ìmọ̀ mu pé tó bá ń kírun tí òwà ti ẹ̀rẹ́ ẹni tí ń tẹ̀lé mọ́ mu tó ní obì kọ́ṣẹ́ pé kò rí àrínà àfàtọ́ ní irú rẹ̀ lè jẹ́ ló lè mú. ó ní kò dá àwọn tó ní kò dá wà o. torí kí ni torí pé à ń gbọ́ òun lásán òun lásán ògbé ẹ̀ ń lo máìkì wọ́n gbóhùn sókè wọ́n bá ṣèrun kí ń kọ́ wọ́n abẹ́ fi yanjú yẹn. ìyẹn ni ẹni tí ń kọ́ṣe máa ń gbọ́dọ̀ rí máa ń ìrí máa ń mú ta sọ náà pé tóun kẹ́kọ̀ọ́ bá rí àtúrí máa ń mú náà dékìní. àríyá àríyá alẹ́bí ni ẹ kírun dáadáa lẹ́yìn ní ìyàtọ̀ mọ̀ bí kò máa ń bá a dákú ẹ̀ka tó wà lẹ́yìn lè bá kọ́ṣe yìí náà ẹ̀ka tó wà lẹ́yìn tiwọn náà lè bá kọ́ṣe tiwọn náà ìyẹn fi dá ká ní ààyè tá a fi máa ríra wa tábà ń kiri ẹ̀rí àwọn mọ́ṣáláṣí mi wá mo àwọn mọ́ṣáláṣí kan ládùúgbò kan ọlá akọ́ mọ́ṣáláṣí yẹn kiri náà báyẹn níwájú táwọn náà máa tẹ́ ní náà ló fi dá ká ní àwọn àyè kátà fún máa ríra wa bí wọn ti wà lẹ́yìn wọn ràn tó àwọn obìnrin tó náà kátà sátìlẹ̀ náà tó ń tẹ̀lé ìmáàmù òdìdẹ rẹ ká rí ìmáàmù fún rárá wọn torí tá a bá ṣe irun kí náà kánà bá ṣe yẹn jọ ẹ ọlọ àdàm àbí tí wọn bá tẹ lọ ojúde sẹyẹ tìláwà tó forí kalẹ̀ bó làwọn ṣe mọ̀ tí wọn nínú rùkún tiwọn tí wọn bá ka áyà tó ní tiẹ̀ sùjúdì nínú tó forí kalẹ̀ sáárò pé wọ́n mú rúkú ni ìran lè dàrú láti bẹ̀rẹ̀ ló fi ṣe pàtàkì kéèyàn rí ìmáàmù àbíkó ráwọn tó rí ìmáàmù kọlà Thank you. bá ń sìn wọn ká ṣe àdúrà irú àwọn nǹkan tó yẹ ká gbọ́yé lórí ìjọsìn wa rẹ̀ ká ṣàdúrà lórí irun torí pé táwa mọ̀ ni pé ẹ̀yìn irun là á máa ń ṣe àdúrà bẹ́ẹ̀ ni orí irun gan-an àwọn àdúrà tó yẹ ká ṣe pọ̀ jù sí pàápàá jùlọ àá ṣe sùjúdù lórí irun anabi ni akọrọbù máa yà kún náà abdullá àwọn àtàjẹ ìyẹn pé ìgbà tí ẹrú súnmọ́ ọlọ́run bá jù nígbà tó forí kanlẹ̀ anabi ni ẹyà aṣàdúrà lórí ìforí kanlẹ̀ ẹyà aṣàdúrà lórí ìforí kanlẹ̀ mọtàbá tó ń ṣẹlẹ̀ láwùjọ tiwa àwọn àdùkárù àwọn ọ̀nà tí ọlọ́run tẹ ká ṣe gírin àti ìṣetán tí mọ́mú ti gírin tó ti górí àákírun yẹn gbà gbà gbà àtìkìtán lẹ́yìn ìgbà yìí látẹ̀wá tó sẹ́lẹ̀ látẹ̀wá máa ṣàdúrà lẹ́yìn tá a kírun tán bẹ́ẹ̀ ni orí ìrun yẹn ká ṣe kí ni ká ti ṣàdúrà pàápàá jùlọ lórí sùjúd wọ́n níbi bá dúrà yìí pàtàkì dé ẹ̀rí èèyàn lè lo èdè míì Al-Imam Nawawi rahmatullahi alayhi ọ̀rọ̀pọ̀ àfa ìtọ́sọ lórí eléyìí nígbà tí o máa sọ jákè o lè lo èdè míì tí o máa sọ ẹni pé ìmọ̀ ti gbé ẹnìkejì bìkan tó máa gbọ́ láti fi tọrọ nǹkan tó bá fẹ́ lórí sùjúdù. bẹ́ẹ̀ ni àwọn àdúrà wà ká tó sálámà ìnàbí pé tàṣáwùdù tábí sálámà afẹ́ kó gùn kápá ilẹ̀ fún yẹn ká ṣàdúrà. kódà ànábì kọ́ àwọn yàn ládùúgbò àláyè ó kọ́ Mu'adh bin Jabal anábì ní rẹ Mu'adh mo nífẹ̀ẹ́ rẹ wọ́n máa fílẹ̀ lẹ́yìn irun kọ̀ọ̀kẹ́kọ́ tó sálámà dúbúrú kó lè sọ látọ̀ fún mi àlìmọ́ọ̀mù lè tẹ́lẹ̀ ní dúbúrú nǹkan tó bá ní dúbúrú nǹkan ara nǹkan yẹn ló wà kì í sẹ́yìn parí nǹkan kọ̀ọ̀kọ́ tó sálámà wọ́n máa fílẹ̀ láti máa fi Allahumma inni ala zikrika wa shukurika wa husni ibadatik anabi kọ́ abubakar náà ládùúgbò aláyè kó tó sálámà oní tó yẹ kó mọ nínú tó yẹ kó ṣe allahumma inni zalamtu nafsi zuluman kathira wala yaghfiru dhunuba illa anta faghfirli warhamni àbí jazakumullahu khairan faghfirli maghfiratan min indika warhamni wa anta arhamur rahimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwa sọ̀npa àwọn nǹkan mẹ́rin àwọn àdúrà yìí pọ̀ sánà ibi kan wa. ó yẹ pé ní ká ṣàdúrà yìí tó wà nù eh, yìí tó wà nù sánà ibi mu wa òun ló dáa jù àti lórí sùjúdù ni àti lórí kátó sàtáyà ni. ṣùgbọ́n torí sùjúdù yìí àkọsọ àwọn àfikàrù sánà ibi ni ká ṣe o. sábà wá sálámà nígbà tá a ti ṣàdúrà tá a kírun dáadáa ní tó kù ni pé àwọn àṣìṣe wa káwá forí jì káfà fọmọ ọlọ́run àṣkáàrù ni ẹkọ mọ wà ń gbẹ̀yìn kásálámà ẹni wá ń gbé lá tí astaghfirullah astaghfirullah alámọ́tà sàlám yóò ṣe subhanallah alhamdulillah àyùrà ètò àná súnà nù. ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe súnà á tọ́nu ẹ̀ orí ìrun yẹn kò ní ṣáájú àmẹ́ á kírun bárabàrá ni tábà kírun tán láwàá tó tẹ̀ ẹ́ lẹ̀ láwọn abẹ́ ẹ̀fẹ́ ṣàdúrà átùmọ̀ sọ ẹ̀fẹ́ ẹmọ́ ti jáde ni ẹ̀bẹ̀ ṣàdá kó yàn tó máa fi fún yàn láwùjọ wa ìpẹ́ ẹ̀dùn ẹ̀fẹ́ kìlú tẹ̀ ìdúró ṣàdúrà orí ìrun gẹ́gẹ́ ìgbà bá súnmọ́ lọ́n jù láti ká ṣàdúrà náà ká lè ṣàdúrà lẹ́yìn ìrun kò sí pé àdúrà ẹ̀yìn ìrun bá ti máa ń ṣe kò sádùá kan pé yìí lẹ́yìn ìrun báyẹn ti máa ń ṣe láwùjọ wa ṣùgbọ́n tó bá já ní ẹ̀bá sọ́dọ̀ lẹ́yìn tó kí n kò ní pẹ́ ládùú ẹ̀yìn ro pé ó kẹ́ omi kí n ṣàdúrà ní kíni lásìkò yẹn ni ọlọ́ba ládùú ẹ̀yìn ro àánú ní ẹ̀fún aná tó ní bàbá ti kírun tán agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ sàdọ̀ ẹ̀fọ́ àríṣe àkàr àárí ṣùgbọ́n kò sí náà tó ní àlè sàdọ̀ ìyẹn lè mọ lọ́ntìrì kó ṣàdúrà káíkó kàyín náà kó kẹ́wù níbi mo kàn lọ́tí tó fẹ́ tọrọ nǹkan wá bọ́ sẹ́yìn irun wọ́n dà yín lè sàdọ̀ ẹ̀yìn irun kọ́ ó kẹjá tó ilé mo ṣe kíni mo ṣe ni tó yẹn ni ti súnà mọ́ ká fara wa lẹ̀ ká fi àṣkár àbáti ṣe lọlé náà nígbà tá a sálámà èyí ò lẹ̀ fi gbé wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àdúrà orí kí ló wà orí ìlú gangan fún fúnra rẹ̀ lókè tá a fún mọ́nà dùnú. ìyẹn ló fàbẹ́ pé náà àsìkò tí wọ́n ní ká sọ tá a fẹ́ ṣàdúrà tí sáà máa ń fa sábà bí ìgbàdúrà ò ní sábà lórí ìtújú pẹ̀lẹ́ ìnìta rẹ̀ rí fún. náà ká máa kúnlẹ̀ fún ni àbí Kama máa kule kúnlẹ̀ láti kún tí ni ààrẹ rí fílẹ̀ ah Islam inú àṣà ni. ìsìláàmù sì ní gba àṣà wọlé lódindi kò sì takò ní odindi. ìsìláàmù ó gba àṣà wọlé ṣùgbọ́n kò lódindi ló gbà kò sì gbádànù lódindi òfin tó dé náà ni pé gbogbo àṣà tó bá ẹ̀sìn tí méjèèjì bá pàdé ara wọn èwo làágbà mú àmẹ́sìn àjò àṣàyàn lẹ kò ń sàṣà ìkúnlẹ̀ nìkan kò ń ṣe Yorùbá nìkan lélẹ̀ wà fún àìmọye àṣà ló wà láàrin alárúbáwá ẹ̀sìn takò àìmọye àìmọye fún àtòrí ẹ̀sùn kejì lẹ ta àṣà wa ní bá ti bá lọ́dún àbá wa ní àǹfààbà ń filẹ̀ náà ẹ̀mẹ́yẹ àṣà ẹ̀wọ̀n tó bá tó lùmọ̀ jáde là nínú àṣà àwọn ẹni tó bá ti rí ìyàwó òun yóò òun ti ó dàgẹ́ bí ìyá àwọn ìtumọ̀kú òní súnmọ́ mẹ́ni ẹ̀sìn gbádà nù àtàwọn àṣà míì náà tí ò lè kíni tí ò bá mu ìmí ti rèé ó fọwọ́ ti fún wọn bẹ́ẹ̀ ìmí rèé ó bá wọn amẹ́ndì ẹ̀ ni pé ẹ̀ ṣe báyìí sọ àṣà ká máa kúnlẹ̀ kíni kì í ṣe àṣà tó bá ìsìlámù àbí ká máa dọ̀bálẹ̀ fún ni àbí ká máa tẹ̀ fún ni eléyìí àrínú ẹ̀sìn. náà àwọn akẹ́kọ̀ọ́ máa báyọ̀ máa mú wa lẹ́rìí pé ọlọ́run ní kí àwọn màlẹ́kà má ṣe kí ni ká forí balẹ̀ fún ádámà láti ṣe kí ni mu kí ni ẹ ti fún ádámà ẹ sọ̀rọ̀ á kì í àwọn sí náà bá ní ọlọ́run ló pa wọn láti ẹ̀ bí wà pé ẹsẹ̀ ìjọ ọ̀sẹ̀ kan àwọn mọ̀lẹ́ka ti ṣe wọ́n ṣe ibi tẹ́sí mọ̀ fọ́lọ́ nẹ́sìn ìgbà tí ìbùlídù ò ṣe kí lódì kébé ìbùlídù ló tẹ ọlọ́run ló tẹ ìjọsìn nì kò sí ìjọsìn yẹn kọ́ni kan kí á dàn pé ẹ pẹ̀lẹ́ bá o wọ́n ti lọ́ ọba tiwọn tó ní kẹsì òun ni ẹni tó wà náà ní irú ìjọsìn yẹn ọ̀nà nínú ẹ̀pẹ́ sùjúdù tiwa níwájú táwọn ṣe mọ̀ká ti báyìí rájọ ẹnìkan kò sí yẹn mọ́ èèyàn ó jùlẹ̀ ní ọlọ́run tó wá fún wa ní ètò dáa jùlọ tí ò lẹ́sẹ̀ nínú oní ẹni ká kíra wa ní kíkì ìtọ́lá kíkì ìtọ́lá ká tó bara wa lọ́wọ́ ìyẹn pé ká ṣe sálámù síra wa ládàá ti yẹn ó kọ́ wà ká tó wá náwó síra wa ládàá mi tún nìyẹn bánẹ́bí ní bá a ṣe jọgbọ́ ara wa ẹ̀sìn tó wà lọ́wọ́ méjèèjì ọmọ ẹ̀dẹ́gẹ́ni tó mọ̀ jábọ́ yíyún tó wà ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ìyí tí ó fi gbẹ̀sẹ̀ yẹn náà ní sáà máa ṣe kágbé kúrò lọ́kàn wa bẹ́ẹ̀ kó tóbi lọ́kàn wa ní kágbé kúrò bẹ́ẹ̀ lómi ìyẹn ó wo lọ́kàn rẹ̀ ju pé kódà kéèyàn máa ṣe lọ́nà kó tá máa forí balẹ̀ rà àbí kó máa kúnlẹ̀ fún kó máa tẹ̀ fún ìyẹn ó tẹ lọ́rùn bẹ́ẹ̀ èyí ó gbé kúrò lẹ́mìí yóò ṣe ń tọ́lọ́ nfa yìí tẹ́ ń jẹ́ ìsìláàmù ni pé ká ju ọjọ́ sẹ́lẹ̀ fún tani ọba tó dá wa ọba àlà náà. nínú ìmúra obìnrin lórí irun oní ẹni bí ṣe múra tí bá ń jáde lọ nǹkan kan nínú ara rẹ̀ gbọ́dọ̀ sílẹ̀ nǹkan kan nínú ara rẹ̀ tó fi débi àtẹ́lẹsẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ sílẹ̀ ó fi débi apá rẹ̀ tó lè hàn síta òun náà ni àtẹlẹwẹ́ àti fèsì ẹnìkan èyí tó lè hàn nìyẹn káìpẹ́ ni tí ó ń lo nìkọ́ọ̀bù ni ó ti bójú tó ń lo anglof káìpọ́ fẹ́ kírun nínú ilé rẹ̀ àbí láwùjọ ibi táwọn obìnrin bá wà kò ní lo nìkọ́ọ̀bù yẹn bákan náà kò ní lo anglo àfi tó bá rí pé àwọn ọkùnrin wà ń bẹ tí wọ́n yẹn ṣe lẹ́tọ̀ ìgbà ní wúlò yẹn náà lọ́kọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ tó máa ń tún pélé náà ságídí ẹ̀rọ àwọn mi pàápàá jùlọ àwọn ìyàwó àwọn oníṣẹ́ jáde kọ́lá kó dá wà nù yàrá tọ́lé lóòótọ́ fi nìkọ́ọ̀bù kírun níbi tẹ́nìkẹ́ kò sì rí ẹ̀ṣẹ̀gẹ́ tó nìyẹn ò máa jẹ́ tírèsì ẹ̀ kò gbọdọ̀ àti àtẹlẹ àfi tó ẹ kọkùnrin tí ètẹlẹ tó ẹ wà ń bẹ. ṣùgbọ́n ètò yàtọ̀ sí yẹn kápá yẹn máa ń lẹ̀ ọrùn máa sílẹ̀ àbí kéèyàn ró ìró kí gbogbo ẹsẹ̀ máa sílẹ̀ eléyìí kò bá mu. torí pé gbogbo ara obìnrin lórí irun òní àwọ̀ àyàfi òjò àti àtẹlẹwọ́ tá a sọ sáàjẹ́ tó lò ní kọ́ọ̀bù náà nígbà pé ní àlejò wà lọ́dọ̀ tí èsì ẹlẹ́fẹ́ yókù yẹn náà òrèlè la gbọ́dọ̀ ní àgbọ́yé àwọn obìnrin míì gbọ́yé pé ìyẹn wà fún tán bá wà ń ta tán bá wà ń lulẹ̀ àwọn ìmúra máa yàtọ̀ rárá o kò rí bẹ́ẹ̀ bó ṣe bò ó tó wá mọ́sálásí ta bẹ́ẹ̀ ló máa bò nígbà tó wà ń lulẹ̀ bó ṣe máa ń bò bá rìn lọ bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ bò gbogbo ara rẹ̀ nígbà tí ó bá fẹ́ kírun nílé wọ́n lọ́wọ́ àná. uh, náà náà ah, àkọ́kọ́ tó ní ṣe pẹ̀lú bídíà a máa gbọ́ láwùjọ pé bídíà tó hasana lédè bídíà tó dáa bídíà tó dáa lélẹ̀ ànábì sì sọ pé kúlò bídíà tí dọ̀làlà gbogbo bídíà làdáadáa lé òní àná nǹkan ní bídíà tó dáa lélẹ̀ bá gbọ́ pé tó dáa ní àyíkọ́tà bá gbà kó dáa takùn tára ibi sọnù bákàtà bá sílẹ̀kùn eléyìí lẹ̀ à ẹ̀sìn ó bàjẹ́ gan tọ́jú kálukú kan máa fi lórí tiẹ̀ gbélẹ̀ ní pé èyí tèmi náà gbélẹ̀ bídíà tó dáa náà ni o lè gbéra àsàlátù kan lẹ̀ nípa pé bẹ́ẹ̀ mi ṣe òkó yẹ kó rí ní bídíà ní ó tó tọ́ o ẹ mọ̀ òun náà pé bídíà òun bídíà eléyìí dáa nítorí mi máa ń fẹ́ ká béèrè pé fún alákòjúwe èyí tí ò dáa bẹ́ẹ̀ ni ìtọ́ ọsàn kílé tó dáa torí pé ẹ̀sìn ti pé ọlọ́run ní a ti pé ẹ̀sìn fún yín nínú sátù máìdá ìmáàmù Málíkì sọ̀rọ̀ kẹtọ́ lágbára lórí ọ̀rọ̀ tọ́lọ̀ ní wa mọ́tò àlékún ní mọ́tò wà rọ́jú tó lákùn ní Islam dínà ìmáàmù Málíkì ní ẹni tó bá gbé nǹkan lẹ̀ tó wá rí kú dáa fàkọ̀dé bá a máa anna muhammadu sallallahu alaihi wa sallam ẹgbẹ́ tó sọ pé ànábi jàǹbá iṣẹ́ tọ́lọ̀ ń fìràn kò jẹ́ṣẹ́ yẹn pé ni wọ́n wá wò pé ah, ànábi áńgù yìí wà tó yẹ kó gbà wọlé tọ̀ ó yẹ kó lé wà ń bẹ ìtumọ̀ tẹ́nìyẹn sọ nù. torí pé ọlọ́run ló ti pé ẹnìyẹn bá dé oníhùn hmm, ìkẹ́tùwà tó da tó yẹ ká máa ṣe ìmọ̀ mọ́lìkì wa parí ọ̀rọ̀ ẹ̀ pé mọ́n lámúyá fún ìyàwó mẹ́yìn lè dín iná ọjọ́ tí àyà yẹn sọ̀ kalẹ̀ àyà kọ́nà ti parí ẹ̀dùn tí ò bá ti jẹ́ ti ń jọ yẹn fàlàyà kúrò nìyẹ́wò màdínà kò lè jẹ́ sí mọ́lẹ̀ ni ìdí ìbá fẹ́ ti ń jọ táyà yẹn pé kò lè jẹ́ sí mọ́ náà mo kàn fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan tó lẹ́yìn tó bá mọ ó lo kẹ́límọ̀ ìpẹ́ à ní mọ́tí fídíà tó àfi fídíà eléyìí dà Umar ibn Khattab ó sọ̀rọ̀ kẹjọ kan ní àfídíà eléyìí tà ṣe ìdà jẹ́mọ́ kí ni Umar ṣe tó pè ń fídíà tó dá àdébà Muhammad sọ̀sọ́ lẹ́gbà tó wà láyé ó kírun òru nínú àwẹ̀ ó kí dúró tì wá di jẹ́mọ́ sí nítòfà sámútà ń ni nìyẹn o ẹ̀pẹ́ pínlẹ̀ ẹ̀rù òní ní kẹ́kálukú ti kìtì àbí ànábì kí náà rẹ̀ dúró tì ó tún yá jọ́kejì àbí jọ́kejì àwa jọ́kẹta ó kí á tó dúró tì àbí sọ fún àwọn ẹ fún wọn wá káà ní akínú pẹ̀lú ànábì akínú pẹ̀lú ànábì wọn tó pọ̀ nígbà tó yá ànábì tó wá kẹta yẹn tó wá pọ̀ gan wọn tún sọ fún ẹ̀ tán wá ẹ̀yẹ́ tó wà tó pé àkúrà abánibí ṣe báyìí akírun òru ìrìn fílà ó pẹ́ gan. àwọn òru tó tẹ̀lé làyẹn bá ti pọ̀ ní mọ́ṣáláṣí àdébí rí wọn àdébí ò bá jáde sí wọn. ilẹ̀ mọ́ fàárí tó ń kálukú yọ ọjọ́ ìsàlẹ̀ ẹ padà wá títí àlùfájà rí yọ àdébí bá kírun àdúrà fún wọn. àdébí mo rí bí ẹ ṣe pọ̀ mọ́mọ́ wa ni mọ́mọ́ wa torí kó mọ́ bá di ọ̀ràn èèyàn mọ́ wa lọ́wọ́ tó yẹ ti fẹ́ sọ lójú ọwọ́ mọ̀mọ́ wa ni ó wá dé ayé Abubakari nkálukú gbé lọ́lẹ́ ọkọ̀ kan ó dá ayé Umar nkálukú sàràwì pàǹtí nkálukú kékeré Umar wá rí pé àwọn èèyàn pọ̀ mọ́ṣáláṣí òun kàn wọnú ara wọn ni òun kàn wọnú ara wọn ni Umar bá ní tẹ̀mí mùdárí àti Ubay ibn Ka'b ẹ̀ máa lídìí àwọn yẹn fún òru yìí kó máa jẹ́ kí ni tàràwẹ̀ ẹ máa ní lídì àwọn èèyàn umaru wa rí wáyé ti kọ̀ lẹ́yìn wọn èyí tí kálukú ń kété ẹ umaru wa rẹ̀ hàn bídí àtúndà lélẹ̀ kí ni umaru pé bídí àtúndà rẹ̀kẹ̀ dáhùn irun tó ṣe kí ni ẹ ẹ àbáwálẹ̀ ń sọ̀rọ̀ irun tó ṣe kí ni sákì papọ̀ kí á lé dímọ̀rù ló dá tí ó ti padà dá lẹ́ni ẹ́ jazakumullahu khair ìtí Umaru ṣe kó kú ti nípele látọ̀dọ̀ ànábì ṣùgbọ́n tí ànábì ń bẹ̀rù kó má dọ̀rọ̀ èèyàn kò lè dọ̀rọ̀ èèyàn mọ́ torí tí ó bá ti dọ̀rọ̀ èèyàn lọ́dọ̀ ànábì kò lè dékí ni kò lè dọ̀rọ̀ èèyàn mọ́ ẹ̀rù pé kẹsàn án lọ́dọ̀ tí wọn alẹ́ kíṣẹ́ àtẹ́kẹ́ nìkan máa lórí kó lóò kí tàrà wí jẹun ẹ̀yìn tánàbì ò fẹ́ kó ṣẹlẹ̀ di but ìpẹ̀rẹ̀ tó ti fílẹ̀ pé jẹ̀mọ́ rẹ̀ wà nú àwẹ̀ ẹlẹ́kí o fẹ́ẹ̀ tó bá fẹ́ dúró kí so ìyẹn ni umaru sọ bíbí àtọ́ ni umaru gbà lérò ń bì nínú lúgà àrọ̀ bí yà nǹkan tó bá ti ṣe lẹ́ẹ̀ sábà ti pàtó sábà tó wá bẹ̀rẹ̀ a lè pè ní nǹkan tuntun nǹkan tuntun ni umaru gbà kìí ṣe tuntun tí ò ní ìpínlẹ̀ bíbí àtàwọn ń sọ pé kò sí bíbí àtàwọn tí ìpínlẹ̀ rárá tó sì jẹ́rọ̀ ọjọ́ káwọn bá mú nínú ọ̀ràn yẹn tó bá tó bá dọ̀ràn yẹn ẹni tó bá tó wá lóru yẹn láti wá kí yóò dẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú bàbá níbi ti kú kò sẹ́ni tó lè sàn kẹ́dọ̀ ọ̀ràn yẹn mọ́ tó bá níbi ti filẹ̀ lọ ẹ tó bá wù ni wọ́n mọ̀rọ̀ yóò káwọn yẹn jọ pé ó dá báyìí ju pé ká máa pariwo sí ara wa lọ tó yẹn hàn lé gbé yẹn wọlé bẹ́ẹ̀ tó mọ̀rọ̀ ọmọ lùdì tó níbi dí tó ìyẹn òfilẹ̀ sí àsàlátù ló wà ṣùgbọ́n ká máa kóra wa jọ́njọ́ kan pé à ń la àsàlátù látò lè jó ń bẹ̀ ìyẹn òde kíní kò sí ìyẹn àlè sọ pé bídí àtọ̀ asánà ni àbí tó ń bá òpé lọ́dọ̀ tòun òun rí kó tó dáa ọ̀dọ́ tiẹ̀ nìyẹn ṣùgbọ́n wọ́n fi hàn wọnú inú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ó lè pẹ̀lú ọlọ́wọ̀ kájọ sọ àbí kẹkálukú bá ń jáde lọ kí là ń ṣe lọ yẹn à ń sáájò lọnà ọlọ́run tà ọlọ́run kájò kájáde ká lọ sọ. ìwé ìbéèrè pé ayé má bínú ájò wo lè ń gbà lérò ẹni tó rẹ ká sáájò sára wà ká lọ ọ̀dọ̀ fámásì tẹ lóògùn báyìí ẹni tó bá mọ àgbo tí ò tẹ lágbo báyìí ó ti tó burú bí yìí ni ká de nǹkan mọ́ra ká lọ sí àwúre yìí ká má da ẹbọ pè ní àjò fún wa káyipá tó bọ ni ọlọ́run kọ́ ọlọ́run ẹ tó bá lọ́nà òkà àjò lè ká gbọ́ àjò lè gbà lérò bó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àjò o bá ń sọ ló dé

níbo ló gbé kùránì sí ọlọ́run ti sọ kalẹ̀ fún wa àbí sáwọn jẹ́ jìbìrì lónìí. ọlọ́ni iná àǹzọ̀nàwó sí ilẹ̀ ilẹ̀ àtòlùkọ́dọ̀ tó sọ sí bẹ́ẹ̀ tó lè ẹ̀yìn fa ní sámà dẹ̀ndẹ̀lẹ̀ àti sámà dẹ̀ndẹ̀lẹ̀ ẹ̀rí ọlọ́wọ́n sọ fánábì tó fi wá parí gbọ́dọ̀ àsọ kùránì kalẹ̀ gan-an tó kùránì wọlé yìí tó ń sọ kalẹ̀ ọlọ́run ti sọ kùránì kalẹ̀ ó lè ti pé kí lẹ́yìn tó fẹ́ sọ̀ kalẹ̀ mọ́ ìyẹn ò bá mu náà mi tẹ́ni ẹ lè ṣe o ní kó ṣàlàyé fún wa ìtọ́jú ojúṣe wa ká lọ bẹ nìyẹn o ká kí ká ṣàdúrà fún kí kálukú ṣàdúrà ìyẹn ní tẹ́sìn gbé wa wọn ká sọ kùránì kalẹ̀ ìyẹn bídíà ni ká máa ó léra wa ká máa pariwo léra lónìí wọn ìyẹn dìde ní tábà tí ní wàá dùn mọ́ wa pé kódà àtúntò kùránì kalẹ̀ ń bẹ ilé ààrí nínú lànà ẹtọ́ bá lọ́wọ́ àánú lànà kó fún wa ní ẹ̀rí ẹyọ kan kó wọ́n jọ jẹ ẹyọ kan lọ́wọ́ kódà àfẹ́ méjì ẹ̀fẹ́ méjì náà méjì ló dáa tí ó tún pọ̀ dáadáa àfẹ́ méjì ẹyọ kan ibi tó ti rẹ̀ yẹn náà sọ̀hábà sànẹ́bí àtàn sọ̀hábà wa dé kí ni sọ̀lọ̀ sọ̀ kùránì kalẹ̀ tó bá fún wa níyù àgbà torí pé anábì ní káírù náà ti kọrin ní generation tó dáa jù náà tó bá mi lò gbà àwọn tó tún tẹ̀lé wọn tó tó bá fún alẹ́ evidence láyé ó sáré àwọn náà àbí kò rẹ̀ wọn ni kódà anábì anábì tó lọ ń gbé kuraani fún ó wù rẹ̀ kó tó kú ẹ̀sọ́ abẹ́sì lẹ́ńkì kábàá obìnrin ti sọ alukuraani kalẹ̀ fún tàbí náà ti tọ́jú ẹ̀ eléyìí kan ti kọ́ akélé kuraani ẹni tó ló ń sọ kalẹ̀ gẹ́ ló ń fojú kéré ẹ̀ onítọ́ náà lo kùránì fún kọ́lá ń lò fún lénìí yìí dẹ̀ ní máa ń jẹ lómi lójú in fact ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìwé àdúrà náà ka kùránì fún hàn kákún wí òfin hàn kákún wí òfin wọ́n gbà pé mo fi kùránì sàdúrà ni sẹ́fẹ́ni kẹ̀kẹ́ wà ní kùránì olè mọ̀ká fún kùránì sí lápẹ̀tẹ̀ ọ̀rọ̀ káràkátà sí ka òwò tẹ́sẹ̀ ọlọ́sọ̀rọ̀ ó gbà pé ìyẹn àwọn la máa ṣe ẹ báyìí kùránì gbé àdúrà ni àfáàsì náà sọ dìbẹ́ àfáàsì náà sọ dìbẹ́ bá ń ka kùránì fún wa lọ gbogbo àná wa di kíni mọ̀mọ́ tó yẹ ká pè wá gan ẹgbẹ́ tí òun ti ṣe àbí ibi abúlé láfẹ̀rẹ̀ àwọn náà iná òsọ́gà àmọ̀tẹ́ àmì àbí wà sí náà ẹ má ṣe sí náà o àwọn àbí ń sọ òfin fún wa nígbà àbá àfẹ́ká gbọ́ inú ọlọ́run máa sọ kan àjọ núù fún àwọn ọmọ ẹ̀ṣẹ̀ àmì àmì wá dà ń bẹ̀rù àbí ká ronú sí tọ́lọ̀ ń sọ àǹfààní ti sọ kùránì dìgbé àdúrà àwọn àdúrà kọ̀ọ̀kan wa ń bẹ̀ pé tí a sọ ní pẹ̀tọ̀ àwọn rọ́bà náà kọ̀ọ̀kan ẹja ka ẹja ka oṣù méjèèjì tí àṣàdúrà bóyá àdúrà àwọn àdúrà tó wà ń bẹ ẹ̀hìn lámú wọn kẹ́kọ̀ọ́ máa ká gbogbo ẹ̀ ló gbúrú ààrẹ rí fún yín òfin kùránì àwọn èèyàn jẹ́ ká mọ bàbára kùránì mọ́ ìyẹn ló bá dé máa fọ̀rọ̀ kùránì sọ̀rọ̀ fáyẹn tó ní kà wọn gbà pé àdúrà ni. ẹni yẹn tó lè ṣe náà ni pé kò ní láti kí gbogbo ọjọ́ lọ papọ̀ ó lè lọ tiẹ̀ sáyẹ́pẹ́ sáyẹ́n láwọn fẹ́ ṣe kó dẹ̀ ṣe tó yẹ kó ṣe ẹ̀rí kódà náà mi sọ tá a sọ sálárè àlefọwọ́ kan láti ibùdó sọ̀rọ̀ rọ́bà náà iṣu yàn tó ṣáfi láṣìfá ilá ṣìfá ń láyé láyé gáàdì sákọ̀ mọ́ ó fún kẹta níbi sọ fún wa láṣẹ tí ẹ bá ti ṣe bídí àgẹ́mọ́ni lọ́lẹ́ kẹsàn-án jẹ́ kéèyàn máa tún náà o ẹ̀rí ó wá lè lo táìmù tó pọ̀ lórí tí ò gba àsìkò táìmù yẹn tó wá pọ̀ kò sí ní ńlá dá lórí ẹ̀ dípò kó ńlá dá tó súnmọ́ ẹgbẹ́ yóò tún bẹ́sẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́run by four. Thank you. náà uh, àwọn ìbéèrè tí wọ́n béèrè ó ṣe pàtàkì torí pé níbi tí àìmọ̀ kan bá wà àyàn máa forí ko nílà bí ń sọ pé ní láwùjọ wa yìí níta ní lọ́rọ̀ ẹ̀sìn ó ju àwọn nǹkan míì táwọn míì máa ń rán lọ gbogbo lápẹjẹ aṣọ kí ni aṣọ ìrọ̀lọ́run torí ẹ̀dá wa kọ́pọ̀lọpọ̀ èèyàn màbí ọ̀rọ̀ ẹ̀bọ̀n náà fẹ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn nínú ẹ sọ̀rọ̀ àwọn pọ́lítì ìyẹn gẹ́gẹ́ ni kọ́rẹ́tì àti à ọ̀rọ̀ ọ̀sìn ní kọ́rẹ́tì gbogbo gbà lóhùn torí ọlọ́run ó sànù ẹgbà tó bá béèrè béèrè ìṣẹ́ náà tó pé irú àyà wọn lọ báyìí tán rí tán rí omi lò dáadáa tí náà sí bó lọ́rọ̀ owó jáde lọ́rùn ẹgbẹ́ náà béèrè yìí àbí ẹgbẹ́ ìdáwà dúró ní lónìí nù báwa náà ṣe ṣe kíní kan lò ìtọ́lọ́wọ́ béèrè gẹ́gẹ́ ni pé ẹ̀sìn ilẹ̀ fi hàn pé ní àtúnṣe tá a fẹ́ ti ṣe lọ ojútó lóṣèlú lọ bọ́lá ni mójú táyé bọ́tí tọ́lọ́ béèrè pé téèyàn bá kú àní lọ pé ah nǹkan ìlú ló ní ẹbú ní òṣèwà gbádùn láyé ẹ̀sìn ọlọ́run bá ní. náà àwọn tí wọ́n sọ gbólóhùn kan tí wọ́n mọ̀ pẹ́ bọ́ ni wọ́n sọ kú bẹ́ẹ̀ ń forúkọ àlùjẹ̀nu àbí èèyàn ń lọ ń woṣẹ́ pé ẹni tí ń wà rẹ ti ń bá yẹn wò ẹjá sọ yẹn ti ń bá yẹn wò rẹ ti ń wò yẹn kéèkì tẹ̀tún lè yàtọ̀ ara ẹni tó ń bá wò ká tiẹ̀ àkọ́kọ́ láti lè gbé ìdájọ́ fún gbogbo ẹni tó bá kú lórí tí ò dáa náà ni a ní a nígbà tí o ti mọ̀ lónìí ẹ̀ sí no àti lè gbé ìdájọ́ lọ torí pé nu tẹ́ bẹ̀rẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ láwùjọ ń tàbí bọ̀tẹ́ lómi ti ní wọn gbọ́ káàkiri tó ń sàkà kúpẹ̀ irọ́ ní dáńtọ́. wọ́n ní káwí pé ní àlìjá ìlú ẹni tí ó mọ̀dájọ́ nǹkan awáwo àìmọ̀dájọ́ yẹn pé kò tiẹ̀ sí mọ̀ bẹ́ẹ̀ láwùjọ kò tẹ́ni tó fẹ́ sọ fún. tẹ́sì tẹ́ yàtọ̀ sí ẹni tó yẹ pé ní ti ń gbọ́ òǹkẹ́ wà pẹ̀lú àwọn tó fẹ́ àǹkẹ́ ti dé táǹsì ẹ̀wọ̀n dáwọ́ lóhùn o ẹ̀ opportunity kó gbọ́ ti wà irú àti ń sọ tó ń kọ̀ndẹ́mù nǹkan yẹn ti ṣe kíni ó ti wà ṣùgbọ́n látara ń bá ń sọ pé ọ̀rọ̀ ayé mú lẹ́mẹ̀lú mẹ́lú nínú ojú tó ti gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ kéde pé àti sọ nǹkan yẹn tí ẹ̀kọ́ fi pé tó ní súnlẹ̀ ní kíkẹ́ tí ẹ̀rẹ́ ń dé ṣe ìsìláàmù ń bì tó yẹ pé díẹ̀ díẹ̀ tó náà òun sátẹ̀ ẹ̀dún pé sátẹ̀ ẹ̀rí mùsùlùmí ń bì ọ̀rọ̀ tẹ̀ ẹ̀ tí tẹ̀ ní débi pé ẹnìkan ṣe kíníkan kò ṣe kíníkan irú yẹn ò rí ẹni tí ó sọ fún mi. ṣùgbọ́n ìmọ̀ yẹn ti wá wà káàkiri àtẹ̀yẹsọ pé nǹkan bá yóò dá o nǹkan bá o látara àìníkàkọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀lómi ò lọ gbọ́ ìrun tó rọ́ǹdì ẹ̀ náà ní dégé ní ní nkìlọ̀ irú yẹn tó bá kíkú ó lè mọ torí pé ó ka ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ fún láti lọ kọ́ ṣókí ni pé ẹni tó bá lọ́kọ sí láti lọ kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tí ò kọ́ tó bá kú lórí àgbọ́yé tó wọ́ irú yẹn kò ní ẹsí yẹn náà sọ pé ìmọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo abánẹ́bí sọ ìmọ̀ wo náà ń sọ kí ní gbogbo àlàáfíà fún oníwà àti kó ní gbogbo àlàáfíà lárúbáwá àwọn èèyàn kọ̀ọ̀kan náà mọ̀ yíwọn láwùjọ ìmọ̀tọ́ ló dọ̀rọ̀ yẹn ni pé ní sẹ́ńtàlù kó fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ eléyìí tó ń tí ò tọ́ rè gbogbo aláàkirun àbúṣe káàkiri eléyìí ni ò da àtìyẹ onírú àtìyẹ aláta àtọ́níṣẹ́ ọwọ́ gbogbo alágbọ́dọ̀ mélé kódà bá àlè fọlá bá wá gbogbo ẹ̀kọ́ ni ó lè sọ yìí àgbọ́yé ẹ̀sìn gbogbo alágbọ́dọ̀ ní kíni alágbọ́dọ̀ bọ̀ mẹ́ka ikọ̀ opportunity bẹ́ẹ̀ tó lóun ò ní òun ò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn títà tá à ń ṣe tó bá ti rí náà ni wọ́n ní irú yẹn ò lè má lè sùn but ẹni tó bá yẹ pé ní àwòkọ́ ẹ kò rẹ́ni sọ́kùn ẹni tó bá lẹ́ sí ìpínlẹ̀ tí ò kọ́ àní tí lè gbé dájọ́ kúfúrú lé lórí bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ á ah, ìtẹ́ nìyí kàn ṣe kú ó ṣe kí ni ó léwu tó bá pẹ́ sí kébèrè tiẹ̀ kílí ẹ̀ ní àhán bọ́gìbọ̀ pẹ̀ tẹ́gbọ̀n alẹ́ ìyàtọ̀ aláàrẹ pé tí ìyẹn ṣe wọ́n tó fi kú àti pé kèfèrí ìpìlẹ̀ ní di ojúlówó kèfèrí irẹ́ ní tẹ ẹwọ́ yẹn ṣe àní gbẹ́dájọ́ kèfèrí lórí ṣùgbọ́n nígbà míì àmẹ́bíkọ alẹ́kọ̀ọ́ kàtí ẹ̀ bá jẹ́ ní tó ṣẹ̀ ẹni tó bá jábẹ́nu gan báyìí ó lè wò kọ́ ṣe láwùjọ náà ní kó mọ́ débẹ̀ àbí tó yẹ pé tó súnmọ́ bóyá bí bàbá rẹ̀ mọ́ rẹ̀ lápẹjọ́ ẹni tó jẹ gbèsè ẹgbẹ́ kéde ìdìbò ní bẹ́ẹ̀ ni òsínú dáadáa ni ó sì fún ànábì bẹ́ẹ̀ pé ṣé ẹni yóò jẹ ẹlójẹ ànábì sì yìí ó ní ká kírun sí ara kílẹ̀ mọ́tò àwọn ẹgbẹ́ mi yẹn kọ́ wa láti mọ̀ sí kíni láti mọ̀ sàgbẹ̀ bàbá lẹ́yìn kan tó ṣàìdáni sáyìn yóò pé aláìdáni wọ́n lẹ́yìn tó jẹ́ abẹnú gan láwùjọ sáyìn ó lè wò kọ́ ṣe kó mọ̀ débẹ̀ sáyìn ọmọ kan bẹ́ẹ̀ kí ẹ̀kọ́ ẹ̀nu ẹ̀kọ́ lágbájá yẹn náà ẹ̀bí àwọn mutí káàkiri àkàkọ́ ń kébè nínú ṣùgbọ́n olórin kúrúsì àwọn àbá àti débẹ̀ ọ̀nà ìdàtọ́ ẹni tí débẹ̀ ti táwọn obìnrin tán jó ọ̀nà ìdàtọ́ ló pé táwọn ń ṣe òdà kó ṣe pọ́pùlà tó táwọn èèyàn gidi kó ṣe kíní akàtàwọ̀ ẹ̀tọ́ rẹ̀ pé ẹ̀kàtàwọ̀ èèyàn bíi mélòó kẹta bá tẹ̀ sọ pé mùsùlùmí lòun náà ah, ah, gidi mọ́ wo tẹ́ lọ́kẹ̀ báwọn bí mélòó kan báwọn ọ̀dọ́ mélòó kan kàkí bàbá àmọ́mù kan wà lè náà mọ́mọ̀ wà ní yóò máa jẹ́ kọfẹ́ lomi náà pé nǹkan báyìí ò dégí ni kò dáa ẹni ló fi wà nú ẹ̀sìn pé ẹni tó bá já láti ṣe bàbá tẹ̀lé pé kéfèé rí ni kí àwọn èèyàn máa rọ lọ bí òkú ẹ̀ kó lè kẹ́ lomi náà lẹ́kọ̀ọ́ tó àpín kéfèé rí lamẹ́ríkà tẹ̀tọ́ rẹ̀ ìtẹ́ ló fi yàtọ̀ sí kèfèrí ìpìlẹ̀ ṣùgbọ́n mùsùlùmí náà a máa ń dìlì pẹ̀lú tiẹ̀ náà lọ́nà kẹsí kejì láti kẹ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ láti káyọ̀ mọ̀ pé ìlànà yóò dé kí ni kò dáa láti pé gbèsè láti fi kọ́ wa kéde pẹ́ ní ẹsẹ̀ ọ̀nà aláàlí ló lò sí ṣùgbọ́n ẹni fi kọ́ kí ẹ tètè máa san gbèsè ẹni ká gbọ́n níbi bá onígbèsè lò bá ẹni tó wá ń ṣe pé àti rí ṣíríkù lọ́rọ̀ tiẹ̀ ńkọ́ àbá alẹ́ ẹsẹ̀ kẹ́ tó tóbi ẹ̀wọ̀n kan náà olórí tó nígbà kan nínú àwọn àbá àtàyè lè mọ òkò ṣe ló débẹ̀ ọ̀nà ìdá tí ìrúwa yẹn wá mi lọ pé ní ìṣe òdà táyè ó fẹ́ gbà ṣé òkì ní kankan sí ni ọ̀nà wa mi fìdáwò rẹ̀ bọ̀tí mo ti ló kan tó hàn láàrin yẹn ju pé àyàn mi mélòó ládùúgbò náà tí báyìí wá wọ́n ráyè kò lè fún àráyè ṣùgbọ́n ìlànà rẹ̀ tó lè yóò ta kókè ní ó o ṣùgbọ́n kẹ́mọ̀ pé tó ṣe kú ní tí ò lé kémi ní tí ò dá ní. tó àwọn tọ́ba lẹ́ sí ìtàn òde rẹ nìkan àwọn ọgbẹ́ lọ́mọ kọ́lọ̀ kó lé kémi ó yìí fún ọ tó pẹ́ ní ẹ̀bá nílẹ̀ ìjọba kí ẹ̀ máa tọrọ àforíjì fún náà. náà ẹ pé mẹ́ta ní ìbéèrè àná méjì ìkàsọ́dá pàrí. Ah, àti ìṣègùn lákín dáhùn ìṣègùn táwọn ìṣègùn àbálẹ̀ àbádáhùn ìṣègùn lákín. náà ìṣègùn àbí ṣé islam kí ni àti islam kọ tó gùn anábà mọ́tò sọ́lá ó ní ọlọ́run gbé àìsàn kan lẹ̀ àìsànkó fúngun ẹ̀ sí gbogbo àìsàn ló ní oògùn anábẹ̀ àfi arúgbó abẹ́rẹ́ arúgbó tí ẹ̀pẹ́ arúgbó ẹ̀ ní àìsàn ni tó lè di ọmọ kékeré padà ẹ̀yin náà mo bẹ bí tó lè di ọmọ kékeré ẹ́ tó bá gbé lọ Scotland tó tún bèsè ẹ̀ sí tọ́ ó lè dánmọ́ kékeré fèsì àgbàlagbà ẹ̀sìn ni gbogbo ibu ẹ̀ tó ti rọ̀ kò sí ẹ̀ tó lè tọ́ di tuntun mọ́ ayọ̀ a ṣùgbọ́n àìsàn tó bá ń ṣẹlẹ̀ ìwòsàn máa ń wà fún ìyẹn náà ní àwọn mùsùlùmí gbọdọ̀ sí lórí àníyàn pé àìsàn kan ò gbóògùn kódà fún àwọn àdìsí tẹ̀sẹ̀ ń tẹ́ ká mọ̀ sọ pé wọ́n ti ṣe kíni wọ́n ti ìrógùn ẹ̀ ń tẹ́ ká mọ̀ sọ ni kò bá mú ká mọ̀ ní àìsàn yẹ ò lóògùn kò sáìsàn tí ò lóògùn bákan náà lágbájá lè lo kó ti sẹ́fún kó má ti sẹ́fún sáà mọ̀dùn wọlé ara wa yàtọ̀ sí ara wa ó yẹ pé nǹkan mìíràn máa ti sẹ́fún òun náà lè má ti rí gbogbo àìsàn ló lóògùn àògùn bàbá wa lò ẹ̀rí kódà àgbọ̀rọ̀ tó lọ́pọ̀ àlòògùn torí pé inú sábà bí ni ọ̀rọ̀ àjò tó ẹ sọ lẹ́ẹ̀kẹ́ inú àjò tó dánu ká lóògùn táyé àìsàn tó bá ń ṣe wá àwọn kan lé ní wọ́n fẹ́ tako oògùn wọ́n ní kò sẹ́bọ kò sóògùn ọkọlẹ́tì àbọ̀kọlẹ́tì nínú tú ọgbà ọgbà wa èwo nígbà mẹ kò sẹ́bọ ṣùgbọ́n kò sóògùn yẹn á sì kájú objective ni ẹgbẹ́ ìlẹ́gbẹ́ àfún mi yẹn bí ẹ yẹ sọ náà ni kí ni wọ́n gbà báwọn àgbà kankan mọ́ nítorí wọn lè gbà bọ́ bẹ́ẹ̀ ìgbà kan fún aláwọ̀ pé ẹgbà wà ògùn wa o alẹ́bi ní òsórí àyàn tí òsóògùn àlímọ̀ owó mọ́ ní àlímọ̀ o ẹni tó mọ̀ ló mọ̀ ọ̀jà yìí làwọn ọmọ ìjà ìlà ẹni tó mọ̀ ní òmọ̀ ògùn wa o náà ẹbọ ní òsè kí ni òsè. wọ́n wá ní ọṣẹ dúdú ẹnìkan wà ní kó ọṣẹ tèmi ń lò yìí o ọṣẹ dúdú yìí o ẹ̀rẹ̀ aláàlì ni o ẹ̀bọ̀ ń bẹ̀ wọ́n ẹ̀bọ̀ sẹ́yìn ń lọ tó lọ ẹ́ ó lọ pé àwọn alíṣekúṣe ẹ ti sọ ẹsẹ̀ dúdú wọn ti sọ lẹ́nu ṣébọ́ fẹ́ dúdú wọn ṣe lòun náà ókè yẹn bẹ̀rẹ̀ sọ fẹ́ dúdú wọn ṣe dúdú dúró ti àwọn ìnáwó àpò nǹkan mọ̀ ó lè pẹ́ ẹ̀gbọ́n mi yé ọṣẹ dúdú dúró ti ẹ̀ àwọn ìnáwó àti kíni ìnáwó àpò nǹkan ẹ̀bọ̀ ọmọ kí náà sọ fẹ́ dúdú bàbá ẹ̀wọ̀n ó ti sọ fẹ́ dúdú ti gbẹ̀ẹ́ tọ́lá ní ṣe ń gbàtà wà nù ṣe ẹ́ eérú àti nǹkan náà máa ṣe pọ̀ tó ọtẹ dúdú dúró tiẹ̀ tó dúdú bá tẹ̀ jáde báyìí ní àyè mọ́ ọtẹ dúdú láti wẹ̀ ọtẹ dúdú dúró tiẹ̀ ẹ̀rí àwọn òyìnbó ọ̀nà ọgbẹ́tọ́gbà fẹ́ẹ́ ṣe tiwọn náà ní kálukú náà ṣe fúnṣe lágbára ọtẹ dúdú dúró tiẹ̀ ẹ̀bọ̀ tán ló pọ̀ mọ́ṣe kí ni ó dúró tiẹ̀ ọtẹ dúdú tẹ́lẹ̀ lò tẹ́lẹ̀ pé ní kòkòrò yín tó bá mú yín máa mú lọ ẹ̀ ó sì ń pa kòkòrò tó tọ́ àbí kòkòrò lámọ́ ń fọṣẹ́ pa àti kára wálé bá a mọ́ àti kábí fa sọ bó ló wá ti pé ọ̀sẹ̀ yìí láyé òfin mọ́ yọnu sí ọ kí ni ìyọnu ayé àtọ̀sẹ̀ ń bó lẹ́jẹ̀ papọ̀ ọ̀sẹ̀ àti ń fọ nǹkan mẹ́nu àtọ̀sẹ̀ dúdú ni àbí kè sọ dúdú àti fún ara kára wálé mọ́ àbí wọn ló ń ṣe mú kòkòrò àfi pa kòkòrò ìtọ̀sẹ̀ wà fún un àfi fọwọ́ àfi fa sọ fọ o ní ọ́fíìsà níbi iṣẹ́ àwọn èyí tí ò dàrú yẹn mo ní ọṣẹ dúdú dúró tiẹ̀ àyàn wá kó àkóbá tó bá ní ó lọ fẹ́ dúdú nìkan ẹ fẹ́ ní àmì ìṣòwò ọjà náà ìdòtí kan yìí ní fẹ́ lọ ọṣẹ dúdú ọṣẹ lọ́ọ̀tì lẹ́ẹ̀tì lò ṣé ọṣẹ lọ́ọ̀tì o ó dáná kò dáná kò tó bá ní ẹgún ọṣẹ lọ́ọ̀tì kẹgún ẹ pé bí wáìtì ní àbí kẹwàá pọ̀ nǹkan yẹn mọ nǹkan yẹn ló lè sọ di bọ́sẹ̀ wá fẹ́ fọ́sẹ̀ dúdú náà nìyẹn ọṣẹ dúdú náà ṣe òun wá ní fẹ́ràn lè kò sí nǹkan tó kódà dúdú ló ní ìkálù àwọn nǹkan tó rò pọ̀ mọ́ ni bẹ́ẹ̀ náà ti ń rò pọ̀ mọ́ lọ́sìn ìsìn náà fún mi ò fẹ́ lọ́dẹ nígbà ẹ̀ ti gbọ́ rí ẹni lọ́sìn lẹ́lò ẹ̀sùn ọ̀gbun ẹ wá kó nǹkan yẹn mọ́ lódì ọ̀nà ayé sábà ní lọ́sìn ni ò dá mọ́ <laughs> àwọn nǹkan yẹn ká kí èso ogun wà lọ́pẹ́ bọ́ ní òsì èrè àwọn igi ló wà wájú wa igi bẹ́ẹ̀ pẹ́kọ́ ni mò ń wọ̀ yẹn wọ́n ló ṣiṣẹ́ fún sínú ni àbí wọ́n máa fi <laughs> àbá yìí láìkì ọmọ ọmọ a ti já ewé tí àbí ewé làálì ẹmú malaria àbí typhoid wọn ló lọ sábà bí ìyí wà pa ṣùgbọ́n pé eléyìí ni ìyọnu ayé ni mọ́dàrí kan ni ó mọ sọ yín ìyẹn á ní òsì ẹbọ nìyí òun wọn kàn ló gbólóhùn oògùn fún ni ẹbọ nìyí ẹ má pé olóògùn mọ́ o ẹbọ ni pé àáfà olóògùn ẹ bá àáfà ló fi àáfà ní kí àáfà ní kí. available to you. Wallahu alam. Sheikh. Okay. Alhamdulillah alamin. Wassalatu wassalamu ala nabiyyina Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adáwọ̀ fún ọba Allah subhanahu wa ta'ala kí ṣe ìjókòó ní ọmọ fún wa. àti àwọn ṣẹ́ẹ̀kì wa àpòdílọ́sì ṣẹ́ẹ̀kì ṣàìdínà òkùnmọ́n tí ọba ọlọ́sùn fún ọ̀sán láti ara jẹ́ kí ara wọn pẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀fàwáyé mùsẹ́lẹ̀fà èyí tí a ò lè ṣí tán wọ́n ti ní ṣíkè ṣe wọ́n láǹfààní láti ẹ̀kan wọ́n bẹ ọlọ́run bá ọlọ́sùn fún ọ̀sán lá ẹ̀mí gígùn tí ọba alábọ́n nílé fún lórí ìdájá tí wọ́n gbé lórí gbogbo àwọn tí ó jáde láti wọn látara wọn ìwà lọ́sùn fún àtàlá ìwà aláàjẹ kí dáadáa gbẹ̀yìn wọn lápapọ̀ àti àwọn tí wọ́n jẹ́ ìmọ̀mọ́ nínú àyè náà ìwà lọ́sùn fún àtàlá ìwà wa kẹ́yìn náà jùlọ àyíké náà àwọn ìgbìyànjú tí wọ́n pọ̀ nínú àwọn ṣẹ́ẹ̀sì wọn tí wọ́n ní ìgbára kẹrin bí ìwà lọ́sùn fún àtàlá tó fún wọn ní ẹ̀sán ìlà pàtó wọn yá sí àdìdé ìwà lọ́sùn fún àtàlá kí ó dà pé ṣé àǹfààní sọ́lá pọ̀ ni wọ́n ń bẹ̀rẹ̀ nàbí báwo. ok ok alhamdulilayi lórí pé bóyá èèyàn wà nǹkan láti ṣe sọ́lá pọ̀ alhamdulilayi kò sí ohun tí ó jẹ́ lágbóhùn ń bẹ̀. nítorí pé tí èèyàn bá ń wá nǹkan lọ́dọ̀ wa lọ́sùn fún ọ̀sán náà èèyàn máa ń bẹ ọlọ́run pẹ̀lú dùn án. sọ̀dùn án tí a máa ń ṣe a tún máa ń bẹ ọlọ́run ọba láti máa ní àwọn nǹkan ṣe àwọn nǹkan tí wọ́n jẹ́ wàsílà jẹ́ àtẹ̀gùn sọ nínú àwọn tó sì jẹ́ wàsílà tí ó jẹ́ pé wàsílà ẹ̀ kí ni fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí alimami náà wáyé ọ̀rẹ́ mọ́tò àwọn ọ̀la wọn mú wá wọn ní àwọn àmúlùsọ̀ rẹ̀ há so nínú téèyàn ṣe ṣe olóore tàbá tó tí yàn ṣe ìyẹn lè fi bẹ ọlọ́run ọba fi ọlọ́run tí mo ń fẹ́ ìmọ̀ṣà ìbánisílẹ̀ ìdílé mi lọ́wọ́ ìyẹn ló fà lójá sí pé àárín nínú àwọn tí ó ń gbáwájú wa gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe sọ́lápà àdéhùn yẹn wà nínú ìyàtọ̀ ọ̀sẹ̀ nígbà tí ó di wípé wọ́n kó sínú ibi òwò àpáta tí wọ́n ń bẹ ọlọ́run ọba tí wọ́n fi ń sọ fún ọgbẹ́tọ̀ níbi tẹ́wà yìí kò sí bẹ́ẹ̀ àyàfi kí wọn kálukú yín máa ṣe tàwa sùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn iṣẹ́ olóore so àwọn nínú tó sọ nípa sọ́dápọ̀ tí ó ṣe so àwọn nǹkan yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ó kùn tẹ̀jẹ́ àgbẹ̀ jùlọ ní wípé sọ́dápọ̀ tí èèyàn ṣe pẹ̀lú ẹ̀kẹ́lá náà ni wọ́n rí àǹfààní àwọn nǹkan yìí fún so láti máa ṣe sọ́dápọ̀ òun bẹ nínú kan tí mo ti bẹ ọlọ́run ìgbà lọ́sọ̀ọ́ jazakumullah khair kọ́nà kọ́ bá a sáré àlékún dáadáa wọn afáwà kọ́nà jẹ́ àríwọ̀ pẹ̀lú orí dáadáa. láfikún tí wọ́n sọ ẹ̀ríkọ́ ni ló ṣe olóore so ẹ sì dé pé pẹ̀lú sincere yẹn pé kò yẹ ká máa wá nǹkan ká tó ṣe sàrà wọ́n ní sàrà ya sí sàrà ya sí ìyàlẹ́ ẹ̀yìn wa náà wọ́n ya ní gbogbo mùsùlùmí tẹ́lẹ̀ tó bá ti ní nǹkan lọ́wọ́ dárí ìjọta wa ń wá nǹkan sàrà tá a ti ṣe tá a ti ṣe pẹ̀lú ti ṣe ń rí tí èké torí pé ń ta wá àwa fi ṣe sàrà jakujaku ní báwọn ọmọ ìṣòro tó bá wà nǹkan ti sàrà máa ní máa sọ fún ìyẹn kó ti sàrà tẹ́lẹ̀ ìyẹn ń tọrẹ àánú tẹ́lẹ̀ bá wá ń wá nǹkan irú ẹ̀ ní pẹ̀sọ́sọ fún ààyè àwọn tí nǹkan tí ó wà ní ìṣòro pápátá rẹ̀ lù wọ́n náà lè fi jáde ọlọ́run táwọn la kó mo ṣe dáadáa báyìí ṣùgbọ́n táyọ̀ ọ̀gá ilé tẹ̀fẹ́ kọ́ ìfẹ́ sí sàrà ẹyẹ ń tọ́lú kó ṣe sàrà wáyé pé màkò lówó lọ́wọ́ o òun kan tó bá dẹ́ni tí ó ṣe sàrà kí ló yẹ kó ṣe kó gbà tó bá tó máa wá wàhálà kẹ́mà ní ti Sara ẹni tí ò lówó yẹ ṣe sàrà nítorí jẹ́ sàrà rẹ̀ pé ká fún aláìní aláìní náà ti sàrà nàlá àwọn bá dá nǹkan lẹ́nu wáyé ẹlòmíràn yóò máa yáwó mo fẹ́ ti sàrà kan ní ẹni ti sàrà fún bàbá mi ní ó dẹni olówó yìí kí lè mọ̀ tó yẹ kó náà ṣe tó bá dẹ́ni gbígbà ní sàrà òyìnbó sàkó kò sí sàrà nù rẹ tí ò bá lówó èdè sàrà àwọn amadi àjẹrẹ irú yẹn gẹrẹ kẹsí torí ọlọ ẹni tí ma ti sàrà yẹn tó ní nǹkan lọ yóò fẹ́ ni tí ò ní bàbá ẹni tí ò ní lè kó tó lọ ti sàrà lẹ́lẹ̀ pẹ̀lú ẹgbẹ́ mọ́tò fún ìṣòro kó mọ́ ti sàrà kẹ́kẹ́ mọ́ bí ẹ̀ńkọ́rẹ́ ìjọ ẹ̀mọ́ gbàgbé sàrà àti sàrà ya lò yín adìẹ ti ní kẹ́ẹ̀pá pátápátá ni yóò òkè yẹn mọ́ ti sàrà nígbà tó bá wù àti yẹn ṣe olóore nínà tó bá ní nǹkan ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tó ṣe nǹkan ìgbàlódé jẹ́rìsì tí wọn ìwúlà wọn la pé jẹ máa ń ràn yàn lọ́wọ́ pé mo ń ṣe báyìí pé mo ń ka kùránì kó fi ta kàtọ ìyẹn dájú pé ìgbà tí nǹkan yẹn bá tẹlẹ tó yẹ gan ti sẹ́ẹ̀rì ìtọ́sọ yẹn ò ní síbẹ̀ mọ́ ìyẹn pé tí ò bá máa wá nǹkan yẹn kò fẹ́ ràn yàn lọ́wọ́ tẹ́lẹ̀ kò fẹ́ dé kí ni kò fẹ́ ṣe sàrà ìyẹn ò bá mọ́ lẹ́yìn náà ká gbé sàrà àdìbí tó yẹ wọ́n ní ẹ lọ sí sàrà àbí ó lè jẹ́ pé ẹni tó ti ní làásùn lọ fún aláìní làwọn fún ní àràkúrò lè jẹ́ bí ẹni ọmọ àlà. Oh.